من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فأعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقدس من لساني يفقه قولي ست الله مزمون علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح المحفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر ولله الأسماء الحسنى فبعوده أعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في أسمائه سيجزون ما كانوا يعملون آية نيرة صنع يا ونانا لو مريا كاي نون كاي أنا مريا بني إلى هو هو فادعوه بها أمريكا يا سيدنا أمريكا يا سيدنا وذروا الذين يلهدون في أسمائه سيجزعون ما كانوا وذروا الذين يلهدون في أسمائه أمريكا دي النظوة نظوة نمي النبي الذين يلهدون في أسمائه أنني كا أههرو ذمره مريه أههوني أمره نمره

because ima kane de ke de yiri ori ẹnu nyara kọni ọnọri laafa domori kọnọri alazizi de yiri ori ẹnu kọnọri uzan ire enwere hɔ mori almanan ina enwere hɔ mori ɔrɛ ya dan yiri ẹnu na yɛ yɛrɛ ha kɔnɔri manasa. ne ka ɲinama yɛ daka uzan o mori akara yi zi iri mẹ́mọ́ rẹ̀ mẹ́ yamabọ́ esi rẹ̀ mẹ́sítẹ́wọ̀ yẹ̀wò rẹ̀ wa dẹ́rẹ́ ẹ amáyẹ̀yẹ dẹ́rẹ́ bá ṣó yẹ tán ká esi omori àká ibọ̀ ovi adúwẹ̀ wọn ẹ̀wọ̀rẹ̀ họ́nọ́rì ló sì júwẹ̀ wọn dẹ́rẹ́ yẹ ìtumọ̀ dáàbàrà àti nsọ́fà lọ́sí ìtumọ̀ yìí. omori yi ɛne sifat ɔno seɛ no akaraina alquran ahɛnyɛ omori ɔke yadullahi fauka aidi omori ɔkovan yɛakɛ baabi ovɛnini ahasa domori dark nika kai yani ini iji muri akari ane bi musa alayhi salatu wassalam lo muri akari oka e e igori ya o o i mean ono pepe ono ere so omuri aka ko no onye omuri o ke tu onye ọ̀kakùnkùn kọ́ náà ọ̀nyọ́ wọ́ na na ìsúnú mọ̀rí sùtú ẹ̀wọ̀n òzò ní mọ́fà bí alùsùnà ní wà jamaà ọ̀dìka bọ̀bọ̀ náà bọ̀ wẹ́rẹ́ sí túmọ̀n bọ̀bọ̀ náà bọ̀ mọ̀rí mẹ́ta àwọ̀ àṣùṣù na dé ní ife ìfẹ́ ìjọba ọmọ fún mi aka ya ẹyẹ amẹrẹ amẹrẹ kàkà omori ọnyẹ wọ amẹrẹ kàkà omori ọnyẹ ìjọ òtún onye nyẹ wọ a wúlò ń zọ omori ọ̀ndé omori kọ náà ọnyẹ wọ yẹ yọ ya ọkọ náà ọnyẹ yẹ ya ajuomu irima juomu liyo nenan omeka ira anyira gwenyi ini islam then lete wenyi bin deka ye ile mi jetu ni leo noni ni do tumi owo kokata dere ni do tumi eyi ko ise ki ɔnde yamavɔ yɛtuma ne ɛbi kidze ne yidze anyi ne yidze anyi kame ha ihunavɔ yɛtuma ne yavɔ navɔ asi mɛ asi bara tinika yadu izɔ kokatɔbi nn omori kɔnɔ ɔnyi wɔ avɔ navɔ yɛtuma ne ɔvɔ tuma ne ama iduwa mɛ ha yi ama hitasir ìjọ náà wá kó nyɔnwó a gánà ẹ̀ wọ ìlọ habọ̀ nípa ẹ̀yin bẹ́ẹ̀ ká. yumhiduna fi asma'i no muri akaiza nan enne ake hakuru zenwo enwure ho muri daki ilime mwaza na me omuri aka ana masuri kaju omuri eh, anko muri me kade sko no si ono si tu mosaya ono si kawi mosaya ona ayina de ni shogo ko go kai alladhina yulhiduna fi asma'ihi Enebe bɛ kaka ɛhɛ huro de ɛwure mori ɔyisi dipe hɔ mori de kiri hɔ fɛ ahen ɛnso wɔn nene kaka ɛhɛ abidjanmu lọtọ ntọmọdé yàrá kẹne yìí náà dùn ɛbà abidjanmu kẹne abẹnyẹ kọkọ ahẹ ɛbà ha ɛbà kọkọ yóò mú ìdè kọkọ ìzáwọ̀ kò tó mọ̀rí ìbọdé ìkọ̀ọ̀zà ọ̀zà ayé rẹ̀ so onótùbó ìzọ̀ ẹ̀fẹ̀yẹ́ nínú wa àákáyọ̀ dẹ̀ kò í sí omi nìṣọ́dọ̀ náà àákáyọ̀ dẹ̀ kò í sí ọba kẹ̀kẹ́ kò í sí ọba kẹ̀kẹ́ bẹ̀kẹ́ rẹ̀ náà kẹ̀kẹ́ rẹ̀ nìṣọ́ ọmọdé kẹkún nkúntúntún ìbọn aláwọ̀ kọ́ tẹ̀lé òní yuhibbukumullah ẹ̀wọ́n tó mori kàyé wa kàyé wàá kàwé sìrí ẹ̀ mori nìní sáfẹ́ mi tó mori nìní kò mori nìní sìrí àwọn. bọ́mọdé àká àtàkàyé yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah jọmọdé àkàrẹ́ ìjẹ̀dùkú ẹ̀rọ anáàmì káwé tìlẹ̀ àmì ṣíríkù lọ́mọdé àkàrẹ́ nípa nìkan yuhibbunahum ìsẹ́lẹ̀ náà hẹ̀kẹ́ ẹ̀ ẹ̀ ní ẹ̀ túbọ̀ dé ìsirẹ́ yánu kaho bela unconditional kɛse mu de de kono station ɔ so wɔn ama kò isi kaho sɔrɔ nkɛ mu ahɛkɛ oyi sɔ ɔba hɛkɛ oyi si ɔba hɛkɛ lọ́tù tó lù mí. ìsẹ́ni àkọ́ ọ̀yọ́ otu oyi rẹ̀ tìǹtì bẹ́ẹ̀ dẹ́ pìkì ẹ̀ mọ̀ múlò tu inú ọ̀sẹ̀ nílẹ̀ èṣù lu àtàgbò sọkọ̀wá mẹ́ọ̀ sọkọ̀wá mẹ́ọ̀. ebi ti biri arọ nke n'ọjà tó aba na wọn misira ẹti misira ń bẹ ya ibadawi ya badawi ọmọ yọ nyara ari aba ẹna ẹni lọ kaba tẹ ní ẹtúgbò ọwọ si ní ẹ afa do wọ́n islam ọ̀ṣọ́ ti fẹ́ káwá bí tọ́lù àmọ́ ọ̀dọ́ nínú ọnụ nyanwụ hi kọgụ ụgwọ ọnụ baba na yara akpọrọ ehi ịzụ wọ ahịa dọọwụ ọnụ baba na yara dọọ gwụrata ọnụ bụghị dọọ wee ruru ya ẹ̀fọ́ ọ̀rọ̀ na yara anyị na enye tu wee sika ahịa kọgụ ụgwọ dị ọzọ náà n'ihi kaduna dụ ahịa anyị na enye tu oke n'ebe na ka ọsọ ụgwọ dị ebe na ọ ịzụ ya dìrì onótù ló wà àfẹ́ láti ohun tó mọ̀ yìí nìyí islam ó sọ̀rọ̀ sí káwà tẹ̀lẹ̀ yẹn ní ugbó iná nílé àkà ákùkù ilẹ̀ bẹ̀ yòrí ka àyọ̀gùn mọ́nà mẹ́ọ́ islam ó sọ̀rọ̀ sí káwà tẹ̀lẹ̀ yẹn ní ugbó iná wọn náà yẹ̀ ẹ́ nù hù ẹ̀ ẹ̀ náà ọmọ ọmọ náà gúrẹ fọ́ọ̀dì ẹ̀họ́ yẹn náà bùkà hàn mẹ́rin náà màá mẹ́ka mẹ́ni di kwan nínú kàbùkà abẹ́rẹ́ nsú kwan nínú bi lọ́ọ̀ṣọ́ mi. wọ́n tó ń tó mu yìí. àbùkà hàn ọ̀yìn kàdínà máa bùkà kàbùkà hàn sí kwan náà nìyẹn. islam ọ̀dẹ̀ ni shirikù abẹ́nẹ́rin oyi soso bi omori hɛ kɔɔ yi nani adu omori hɛ n'ɛdini omori nyo ntubo ini iri o tie e tutu kene du isogun e bɔn omori wa tubo ebi e se gbe nyɛni ɛwɔ n'oye nyɛni ɛbi sɔgbɔn mɛ o wa kuro le tonto omori yi o bo ontu omuri wetu n'obi taabo wakaka ya rasulallah anyị sị ya islam ọba tawhid ọnụ ntụ omuri sịrị apa ya ọba ní ìmọ̀bọ́ dókọrọ kábò in islam dáa sẹ́dúwẹ̀ nílẹ̀ lè kiri halittin ní èyí náà nìyà dino kɔri shiriku ini islam idan nketa kata tu yana rokia to muri ugbo do ba ba ha do de ki de ki shehu atubon mi ka wa kuro de ton to muri ugbo mate to muri ama muri na se pemra oka ile ohuru ju gotun ومري لنا كاكا وكاكا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أني أكتني تو أمريكا كواهام أمري واتوبون وين أبي ما تسوتابو صلاة ينتم مريم صلى الله عليه وسلم lọ́wọ́rí jù wá bàbà àbẹ̀bọ́rọ̀ amáyíká nà bọ́rọ̀ ẹnẹ́bẹ̀ni náà ká ìjà àmì rẹ̀ ní tú ẹ̀bẹ̀ ká iná lélá wà iná ilẹ̀ ìkẹrẹ jẹ o ó múlí ẹ̀ nìyí ó múlí ẹ̀ nìyí àbámu ọmúlí ọ̀kà kà ní sọ́sọ́ ìzọ ọ̀sán ọmúlí ọ̀kù káka wà káka ní ẹmú tó mú híhòhì ó múlí òsì يسير جزمنا وذروا الذين يلهدون في أسمائي سيجزون ما كانوا يعملون وذروا الذين يلهدون في أسمائه أمريكا نظرة ẹnana kaka ẹ e hahoro ze ireho omori ọyihi de ahe sọsa de ati sọsa abo ibaburu kati omori iwubo sayi jizona maka no ya manu owereke aga esi aka rịkra abụke ya ai mmanụ ka aomerke rị nyụ ụụ ye ha a tụea ayahadu na a ايش ايش اذا اذا شو ذي ذولا وذين الناس ذولا ديك يتوسو بي اذا اذا يون ديك اذا ذي بي اصير ذولا وبه ديك اذا اذا اذا اذا ما ام راسي مبابن او ان ريان نبع محمد صلى الله عليه وسلم انك كي هذه لكم وقد اعطى الله قوم موسى مثلها انتم مريكو شان هيا غير منتم ko mori o siri me won so nire ya nire ma nire ma ni di musa kanyi wa fa ma ni ma no no dira la pere kanyi ini iragwa ni di musa enene kakaye eze eze ni na si shozi izala eze eze na era se me be be tuna kanava eh, don to mori

sanastadirijuhum min haithu la ya'lamun omori kan wa dajo wa ozene neye ozene neye ona ze dajo wa istidraj o omori on odu boyo ran do omori kureju izu we ro ko omori ozene ozu kureju omori ha ya e ona ni ono di ono omori aka ni sotul an'an kai falamma nasu ma dhukiru bihi فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فلما نسوا ما ذكروا به أمريك جن نجايا إساسي موازيوا أنا سموا إتمايوا إن ليو مري دي هاي دي نتا دي نسي مكرا دي أمانني فتحنا عليهم أبواب كل شيء أمري أكيدون نزا بسا سبيوان òdi àbọ̀ ìwà iná hẹ̀ mọ́nà náà na wà àbá yọ náà náà mú kọ́rọ́ torí èkúrò ìwò nira sọ náà jẹ fatana aleyhin abiwaba kulli shay ọba mẹ́ríkò ọba nana iṣẹ́ nbẹ náà iná tó kúrò ìwò ayọ náà náà mú kọ́rọ́ torí wà rẹ sọ tala mẹ́nà sọ má dùn kéré obì ìdí ni hiai isasi muwazi wa isasi kọ́wọ́ ọ̀nà isasi mọ́ ìkàmáyé wa ìnira yóò mọ̀ rí yìí bí hiai dẹ́nu ẹ̀ fatahna alaihim abwaaba kulli shay dinu za pesa sadewa ina je ina shehe wa kare yo uzisa fa wa ina uzi science technology uzi re enyi re ko esa eso wa ina wa ka ka kana kumuri kama ko wa ina je Ewa kakọ ni na jin kayi ìrẹsọ ọbẹka yìí náà jẹun yẹsi ká kàákì yẹsi ká kàrí ní akúwàtò askariya the military force or the might america ọyọ ọdún military might ina kanyere ndị nyere kwụwa anyị sasa dị ọrụ teknọlọji sa ene ya ọdịdị ọbịjọba were kiri oche nara boro ya bẹ́ẹ̀ ni tẹ́bẹ̀ dẹ́mẹ̀rì kàwọn ọ̀sán rọ́ṣà sọ kéré mọ́nà bí rọ́ṣà kú rí èsì káyé ọ̀yẹ́ tẹ́ bí yọ náà àtìpẹ́ náà kọ́yọ́ lè dé ọ̀nà wà lọ́mọdé mọ́nà náà jẹun déyìí ju ní wọn bọ̀nà iṣẹ́ yẹn sọ́ni náà jẹun bí ìran náà rà màsúwò lè káyé ọ̀yẹ́ bísí pápá náà rà bísí pápá yíyá yẹ ọ̀nà èsì kọ́nà wà lọ́mọdé dúdìá dèrè ìwọ̀ wà náà dézì gẹ́ẹ̀ máa yẹ fẹ́ àmẹ́wàá kakọ́ bìkà wà á kàrẹ́ ẹ̀yìn rẹ̀ kún ọ̀rí ní iná àti amẹ́ríkà ọ̀ṣọ́gbì dé iná láti ọ̀tọ́ mọ̀rí ní lọ́wọ́ ní lọ́nà òsìsí àsáàdì yẹ ihe òsìsí ní ìrìn ọ̀nà mẹ́rẹ̀ taiwa hàtà ìlàfàrí òbí máa kú tu ọmọ orí kàpọ́ọ̀rì ní tùkàyè bíra bí ẹ̀ka àdáni ni rírì sọ́nà síwà àkàdúnáhùn bàtàtàn tó nà ọmọdé bàtà kúrè ìwà bí àsìgìrì lọ́nà kanáwá bá wa jòzó àsìgìrì fẹ̀yìlá ọ̀hún mọ́bìlẹ́sọ̀n débi ni hẹ́wẹ̀ nìka yìí ẹni túrú yà ẹ̀nẹ́ bí túrú yà ẹ̀nẹ́ kẹrẹ ọ̀nà mi wọn sọ́mọ́ ànábòrò yà ni mọ́hánà náà nìyẹn náà nàájẹ́ mi. lọ́tún tó mú ìjọ ní western world ọ na àjò ní múrí ọ̀gá ara wọ́n ń lè láhùn wọ́n ń lè láhùn omori ọkà yìí dọ́ọ̀nà àdògbò yìí wá dọ́ọ̀nà náfọ́ tafsir ma bɛ ka ye kullama jaddadu ma'asiyatan jaddadna lahum ni'ma uma tuma na nasi nivi dari jo wa wan do no muri mengoro wa wa wa mutuma na rafu ni jo wa eh do no muri do ra ngwa engoro wa wa wa istidraj ba yo no ubodo ubodo ubobanyo obono uboy dayoba ananya wa no no sọ́sí ní wọ́n nàbìkà yìí ọ máa ní wípé wọ́n ka efu àmì ìmẹ̀bọ̀ jù dáyà ọ̀kà ọ̀kà ẹ̀wọ̀ nánú àmì dìrì ẹ̀rẹ̀ wọ́n rà kí wọ́n ti ń tó mú rí i. ọ̀rẹ́ ẹni rẹ̀ ikọ̀ ń tó Ọ ajindiyọ́nà ní káfí dọ́ntọ́ mọ̀rí àká ní ká oku mọ̀rí àná dá ọ banásímọ̀ kàkà ọtí ana ahịa ọsọ na ịrọrị ọsọ na ịwọ ha ọsọ nrema ọsọ nọgide abụọ ịrị ekwu mụrụ ogbo na dọwụ abụọ na ya jozi e ɛnwɔ rɔ ɔba n'agyin ɛkura sɛ do rɛm kata laafi ɔba n'agyin ɛyasa dɛ ɛnwɔ yɔ deka wɔn bɛ anima eya iso hyɛ agyin otu ɔbɔ ɔhɔ a ɛnyɛ no si otu ɔbɔ abɔ poro do ɔnagere omori ìjọ ń tó mú ní wa kẹrin káfíìn dọkítọ ń tó mú ní kọ bọ́sùn àkùtì káfíìn bọ́sùn àkùtì bá ọmọ màndé ẹ bàbá bàbá kẹlẹ bọ́sùn àkùtì bá ọtí ọlọ́wọ́ ìjìdí èdè òmúrí èdè òmúrí dọ̀ ọmọ àyẹ̀tẹ̀ lòmúrí àlákà lọ́tọ̀ tó mú múrí ọ̀há ẹgbọ́n ní ṣìṣẹ́rọ̀ àgbàrá wọ́n lè lẹ́hùn ọmọdé kí dọ̀nà ọgbọ́n máa bá wa dọ̀nà ọgbọ́n máa bá dọ̀nà mí mẹ́wọ́rọ̀ ọ̀yọ́ àti rọ́sẹ́wọ́rọ̀ ìnàkẹ́yìdì matin ọmọdé kọ́ ẹ̀ náà ọ̀yẹ́ fa kéèdì ìzọ̀ ọ̀yà أقولكتومي مكر أوبا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون أنا ما نانت إنو ينو مريسي يوزا أبي رانكو أبا ذنك كا إيجورا نوا أن كي جيزن أنا مكر وأملي لكم أمريكا دون هاتتوا دون هين نورا يوا إن كيدي متي ويا نومري أو نيوان أفا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا أمريكا نعمة تدري etodiri ẹninaamẹ wa akidu keida ọna ọmọri dọni etodiri ihu awọ ọmọ jodika ọna odu ihu awọ dọni so arọ ha ìjẹ ìkẹta ha wọ ya abẹ mu abẹ́ni náà ní tóbi ní ìjọ mọ́rí yìí àwọn òyà àṣẹ ìrọ̀ wa. wọ́n tún tó mọ̀rí yìí. wọ́n ń mi lahom iná kẹ́yì mati. أولم يكن فكروا ما بصيد من جنة omori ikebe na ero resolu na ero re tetere ni ini re anaba muhammad sallallahu alaihi wasallam ma be sahibihim min jinna enyi we na yaro ana yaro oven no no in huwa illa nadhirun mubin domori akan kanaba muhammad sallallahu alaihi wasallam okodo no yaro no man huri tete kengede kaba okodo so ayo mami vanavɛ oisibo yiwa ini jɛnɛ kakaye وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون وقالوا يا أيها الذي نزل عليه الذكر أنا أهي النبي محمد صلى الله عليه وسلم يا أهي وأناك أعني تكن دني تيتايو إنك لمجنون فتكتلونه بي أنا كافرين مكاين تومرين إنك lamajinun don muri a kara wani kai awa lam yatafakkaru ma bi sahibi min jinna dan ne ro rasu de ro ni re o o zan non on ken yu na ya de o dan wa kayan ana yo da haka sabiqul alamin amanya ne ta tura on re re da dai ko ni dai ya kai ko da ta to no ni biya duru ìbẹ̀rẹ̀ tẹ̀lé ọmọ rẹ̀ yọ. báwọn mọ náà náà ẹ̀ sì kẹ́nà sí wọ́ báwọn mọ náà sì kẹ́nà sí wọ́ ẹ̀yẹ́ nìkan náà yà yọ ọ̀ka dọ́tẹ̀ dọ́tẹ̀ náà nìkan náà yà yọ. ìjọ ìkọ́ ní ẹ̀yìn ayọ́ ní ẹ̀ka rẹ̀ rẹ̀. amami kọ́ńtò mórí ọ̀ka ọ̀ka kẹ́ alì ọ̀nà jẹ́ ọ̀nà ọ̀rọ̀ àmì hídírà enyo rọra n'aya rọ ni dọọsọ yọ rọra dọka yọ ẹnẹnyẹ sọn ẹnọ ẹnẹnyẹ sọn ẹnẹnyẹ sọn ọnà oṣù ọkọ yọ rọra yọ. èrè ìbò ń tó mori ẹni ní ìsìkẹ náà ẹwọ ẹnẹnyẹ ẹnẹnyẹ nọ ní yàrá ẹwọ ogú ẹni yàrá ẹwọ bí ní ìṣe nsú. n'òkúkú náà ojú ju wọlé yìí kẹyẹ tó ń ti kẹyẹ ìṣe nsú wọ kàkà àti ọrọra alaami mi ayɔ dɛm wata yɛ wɔn do mu de aka wɔn ke nnere rɛ so nnere ɔzɛ ɔzɛ mi nɔnɔ ɔzɛ mi nwa nini ma bi sa hibi him mi ngye nna ɔmo de ke nyiwa na ayare ɔ nhuwa illa na viiru mu bi ɔkɔlɔ na ɔde nana ma ne ho yi twa ekyengede. Àwọn yẹn ń lọ sí. ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون أولم ينظر في ملكوت السماوات والأرض أمري أكذا نعمة كان يسي أهي أهي نعمة ملكوت أهي راورا واحد ohi nyangada ohi rawra oyi sama bẹẹ ní ẹnna kẹne iṣẹ ọdẹ ìrora yìí nínú àná yìí bẹẹ ìrora yìí nínú àná wọlá àti etes àtòhí etes wọn máa kọlọ kọlọ mi ṣe àtàbísánabọ ìmísọdọ mọrí tó náà bẹẹ ní kẹne iṣẹ ọnu bẹẹ ní ẹnna kẹne iṣẹ ọdẹ ìrora nínú àná yìí bẹẹ sì yẹ kò mórí ọmọ kátàtà sọ àbísásárì bẹẹ rẹ sì yẹ kò mórí ọmọ yẹn inú bíi àná. ene mami ama ine sama yon ati ne tesu yon ati ne sama ba ono muri tunane ikene isu raso kisa ma tun se na every every every we obi na ke wo toro obi isaade ni ɔno abɔkata baa mu ɔbɔbɔ wɛrɛ kɔn mu ni akaaza ka yi afalam yɛn doro ila samaa ila samaa fɔkɔhum keifa banayina wazayanna wamaala min furuj wala alba madadina wa alqayna afiya rawaasi. وأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وهب الحصيد والنخل باسقات لها طلع مبيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج أولم ينظر إلى السماء فوقهم أمريكا نهنني لنما كنيسة ما أبابنني كيف بنينا ديري أن أمري من ما مناطبة ديري سنسي كاجي وزيناها وما لا من فروج وزيناها دون عمري مستمنا أذي لرسالة لري لروه لري أزامي وما لها من فروج عمري كسامنا أني هوفا وكنيسة أني ويري كودي بروكورو وما لها من فروج عمري كنيسة دي يروني نان ولا أدم مددناها omori kɔ ɛfɛ mɛnɛ efesi yɛ dɔn nɔni tɔɔ dɔni e tana titɛn dɔni e tɔɔ titɛn dɔni e gana ɛŋun madadina wa alikaina fi ha rawasi rawasi dɔn omori dɔni sɛ asaba dɔn si ne kayɔn dɔn si ne ɛrɛ bɛ kani bila dɔn dɔn si ne ɛkayɔn wa anbatina fi ha min kulli zawjin bahi ɔmɔ omori mɛ ka ye isɔn naa ọ̀tùnjínlẹ̀ rẹ̀ bahim dóbo yìí lóba wà nínú ọ̀rọ̀ rẹ̀ ni dó èyí náà ni ó yá ajẹ́mọ́ yẹ́ ẹ̀rú wàmí rẹ̀ tẹ́ dá ẹ̀wọ̀n òbí sinatio tó mọ̀ nínú ebébè inú mọ̀ náà ọ̀rọ̀ àmì sọ̀kọ̀ títẹ́ ana ara mu wọta ọ̀hún náà ara ń dóró mẹ́mẹ́ sọ̀kọ̀ títẹ́ ẹ̀ wá ní kọ́ nínú ẹ̀ mẹ́fà ó yá ajẹ́mọ́ yẹ́ ẹ̀rú òní dàmà léèrè dàmà. وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة أمري كنا من كيسيرة دي دون رسيفي مني أكتان أمري تبصرة بمعنى تنبيها الرحمة تبصيرا وتنبيها بيسيري دي دون رسيفي مني obìnrin ase yẹ ọ̀nà ọmọ yìí ọ̀nà ọmọ yìí mẹ̀mẹ̀ rata ọ̀sùnmọ̀ tó mi. lèkúlẹ̀ abidin mọ̀ ní àmọ́ ẹ̀ nọ́ọ̀bà bí etórí èyí dòrí dòrí rò nínà ní dò dé nínà dò dò nínà dò sí yẹ ọmọ yìí ọmọ bá bọ́rí ọmọ yìí mẹ̀rẹ̀ àtọ̀ mọ̀ ní òòzù náà ونزلنا من السماء ماء أمريكا نريد تنيته ونسامة أريد ما أريد ọmọ tí yíwé yẹfẹ hún ní sámà ìyá alẹ báríkà lọtí ọtọ ọmọdé nìyí orí ọmọ ọmọ ọmọ bá wọ báyọ wọn máa bọ nínú ayọrọ náà nù èèwọ mú ìsọ ọrọ rẹ na náà ìsìn náà rẹ náà ọrọ mi ní ìdú ha lọ́tí tó n'imi. nínú ọmọ ẹ̀nàmá ẹ̀nàmá ẹ̀yìn zaka zaka rẹ ní enyo. ọgẹrẹ mọ náà ìnáhùn na gbọ ẹdọ ama rẹ ní kíní gbọ ẹdọ hù dé ṣe kìí rẹ náà ọbẹ ní dé dé dé dé ọ̀ṣọ́tọ̀ rẹ fún ẹni báyọ̀ ọ̀rọ̀ rẹ ní ẹni kátà tó ń

láti ohun tó ń rí nìyí wọ́tẹ́kù fitnatan láti ṣe bá nàlá ní nàdọ́lá mú mi kò ká sọ. omorika yẹn fitina òyà mi fi ẹ̀fẹ́ àwọn ọmọ náà fẹ́ náà kà ní. tọ́lá yẹn ni wọ́n tọ́lá náà dáre omorika náà máa ń ti yẹ tẹ ẹ̀yẹ́mẹ́yà lè bárikà. ìrọ̀sọ̀ ọ̀nà náà ni ẹ̀yìn ni ẹ̀yìn ni ẹni zọ́ọ̀dẹ̀ ẹni nìt ama ni wùnyìn yọrí eri nyinyi nyinyi oni testa nizodakuwa ono uhina nizodakuwa amasa ni kama idote ija ba ba idote na go ya ina no no na ne baba ba do no baba ba kai inyuri wa wa ni ka onyo láti ọ̀tọ́ ọmọ nínú àmọ́ wọ́n ilé rẹ̀ nìkan yìí ọdún ní yẹn lọ́wọ́ sọ́sà iná mi náà fà mí pure water ọ̀rẹ́ bottle water am wàá mọ̀ rí ìzàmà rẹ̀ àgọ́ mi láàyè àgùkiri tì tàn bá yẹn rẹ̀ mẹ́rin kò ṣe mú bí náà ìyọrí bí. do wàá do wàá treatment ẹnu wà sí ọ̀n ọ̀rọ̀ àmì ẹ̀kọ́ ṣẹ́mú bí náà ìyúrí hì ọ̀nà mẹ́kọ́ lórí èmi bìrọ̀ ìyúrí hì. wà á gbọ́n náà sàmáì máa án fún bàrà kẹ́. fáwọn bá tẹ́bi hì jẹ́nàtì ọmọdé kì í yún lómi ara rẹ̀ ọbazọbazẹ ẹ̀mẹ́ni ìsẹ́ni hinna bẹ́ẹ̀ وهب الحصيد دون ناس مانكاي دون ناس شوجنن هب الحصيد isuhu ana akɔ ho naare ananyɔn na ananyɔn ko na tɛ da store hasada dɔwɔ harvest do akosa ho naare ɔbɛ isuhu ko ho naare ɛna aka nyɔn store ha anyɔn ko kyɛw tɛ sɛmɛ yi na. akɔyɛ mu apapari nam jerori nam wɔsi bi kɛnɛkɛ yi isuwe ne naani ɛnyi yamin ɛnyu katahu na ŋo ina yɛrɛ abɔdɔ dafa yi sɛ kanya. wɔn na ɔlɛ sinɔɔti la tɔle ɔnari. wɔn na ɔlɛ sinɔɔti. o mɔ yi débi yẹn sẹ yóò ti di bẹ dẹbi nìyí dẹ yìí nà ń dẹ àmà yẹn anyọ tọ́sẹ̀ yẹn anyọ ọ ọ ọtọ ọtọ àsẹ ọsọtwe wọn nàkúlọ bá sẹkọ ọmọdé kẹnẹrẹ kẹnẹ sẹ ọtí dẹbi nọ nọ bá sẹkọ tẹn ama ama jẹ tẹrẹ inú gọdọ inú gọdọ náà gọdọ dọ jẹ tẹrẹ inú gọdọ náà gọdọ làhàfà lọ́wọ́n nàbí dọ́nyìn dọ́nyìn ìkókọ́tì akake tɔlio ikokotwa ɔsesa to gyina kɛmɛ ɔna ɔbɛ tɔ ɔbɛ tɔlio ɛ dɔnki ikokotwa na ka navi e. bɛ kotorɛ bɛ torɛ torɛ torɛ torɛ wɔn dɔw yi na bɔ fun dɔw torɛ bɛ bɛ torɛ torɛ torɛ torɛ wɔn akɔmi bɛ kasɛ nana yɛ asɛ ɔyɛ na kasɛ a a asaka asaka lɛ nana e yɛ torɛ torɛ wɔn lahatɔlio navi. ọ bụrụ ikona ọmanịmasọnik ụbọchị ọbụla izi ya na ụbọchị ọrụ ọrụ ọbụla izi ya e, na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi ya na ọbụla izi

omurika ye kadhalika alkhuruj abana bawako ikwata huni kutane kwa kiyama abana bawako ikwata huni kutane tutoto mulimi na awalam yanzuru fi malakuti samaa na bɛ yi ne bɛrɛ ba no eka na esi sama eka na esi ohio no eka na esi ohwɛ eka na esi ɔre eka na esi zɔme ka na esi sama kana fɛ ba nsaa ka na esi sama arawurawo ɛna bɛ yi fɛsɛ kaagye ɔre kyɛ esu ɔre abi enwe ha hi ɔne bɛrɛ ma nna yasa na kaasa ne ɛna yɛ esɛ mo ne tɛsi ɛkanisɔ dɛ ɛkanisɔ dɛ ɛhyɛ ɔyeyɛ hɔ ɔnan ɛɛ e, anyisa ni owurɛ niyi oye ɛ e, oye mɛɛya ni brɛ mɛɛya ava ni brɛ ɔnyɛ ɔ wa oye ɔkeka yɛ duu kane sisa dɛ anyi soso hɔ ɔnan anke de yɛrɛ yɛ ɔmɛ do soro ɔyɛ hɔ ne yɛrɛ yɛ no ɛ oye masala tuntun mo di mu.

ɛna na ɔhwae ɔnrɛ hae ɔne yɛ amaa no ɔkaire lomi no wa ahafa an yakuna qad iqtaraba ajaluhu ɔmɔde kaire lomi ne hae aabɛ hae ɔrɛ agorɛ tɛ ɔne ana o hadithin omori kai overe mire ono na overe mi qur'an ono na ono nsi tonto omori hiya heli re osa oni wana na do e overe mo son e ho yoro no no omori mo na ke kale oni ya ona ko para kuna ba sa te zo muri oba ya ni ma yo le la kòrónú na owú fàlàhádìyàláwú ẹni ọ̀nà àṣọ́bẹ̀ ẹgbọ́ omori ọ̀lọ́wà sógbù ìnìyàn fa alìlì ma yorí ìdáàbò omínúzẹ́ yóò wòrí ìdè ọdún ẹ̀zẹ́ ìdó òkú ọ ẹ̀yìn rẹ̀ ká ẹ̀rọ agha. kó omori rẹ̀ ká dùn ka yàhú náà wọ̀ ẹ̀rọ wọ̀rọ̀ kà bọ́yọ̀ yẹ kẹ́yìn náà bá yẹn wọn anyu kẹsọ ẹ kaka wẹẹdẹ o kẹsọ ọba ọ ẹ kaka wẹẹ sika wa bẹẹ do kẹsọ ọba ọ ẹ kaka wẹẹ sika wa bẹẹ lọtọ tó mọrí mi ilé náà ni dá abọkọdọdọ yẹ ká yẹ ẹ nyàmá bá nù kàtà anasoko kẹsọ ọba ọ umẹmẹ nù kàtà sí náà o kẹsọ kaka wẹẹ sika osi bi dole ka sɛ de yomu yɛ na to bɛ lukatɔ wa de bɛ zɛnzɛ nyɛ ɔyi kakɛ ɛhɛ ɛhɛ mi maa la ni business kama ɛba yɛ ayɛ business kama horo lɛ ɛnyɛ lukata ba mi nɔnɔ ɔmɛ zɔn mori hɛ yi ɔtuna yi izezo izezo omori hɛ yi ɔsɔ ɔla ton ani izeri rɔrɔ la omori sɔ ɔla to awɔ. and isɔn mi ba gbɔ de ka ye. bẹ́ẹ̀ bí bá wàlá hẹ́ wọn ọ̀dẹ̀rẹ̀ yìí irú hẹ́ wọn ọ̀hún nyẹ́kú ìdẹ́ nìkú ọ̀nà ọ̀dẹ̀rẹ̀ yìí agókè hàtì nà ti na ọ̀hún náà irú ọ̀dọ̀ ó ní hẹ́ wọn nyẹ́kú ìkìyàmà ọ̀nà ọ̀dẹ̀rẹ̀ yìí ẹbí bá wàlá hẹ́ na e hero ìbọn náà wọ́n bí ìyọ́pá hóun ní lọ́sùn ní tòun orí wọn náà nìyẹn ẹ̀yìn abujahali ọ̀rọ̀ abulahabi ọkùnrin sáyẹn ní ìdí yóò tòun orí yà bọ́ ó tó fi ìjìyà náà ẹ̀kọ́ ìmúlẹ̀ ìjà kanáà ẹ̀wọ́n náà hóun ní tẹ̀bìrì ọ̀nà nìyẹn òzójì lọ́wọ́ àwọn náà bìjà náà òmùrí ọ̀mẹ́yẹ́ òzójì náà bìjà náà múlí ọ̀bá yá yìí. ọmọdé kan nínú ọgbù ẹ̀yìn àmà ṣọ́ọ̀dẹ̀ ẹ̀fọ́. wọ́n yẹ fọ́ọ̀rù fún fi tugu ya ní ìmìyà máa nwere ọmọdé kan nínú ọgbù ọgbù àbọ̀ náà nínú ọgbù ya nìyẹn. tí náà de bazi tinan omuri ahai hono yasalunaka ani saati ayyana musa qul innaha الساعة يا موسى لا إله إلا الله يسألونك عن الساعة أيام مرساها وهذا بتمام جوعك كان أمريك فيما أنت من ذكراها إلى ربك منتهى يسألونك عن الساعة أيام مرساها إيه هونت أمريوسي عن الساعة إن فكوا إدنكوا أيام مرساها ehi ọba nabi onomori isu ohi ẹtẹkọ ọba abẹhẹ bimana ayẹ yóò mi asa hamla bimana akubata hamla oku aha ehi ọba nabi onomori isu ohi ẹtẹ kẹkọ ohi ọba ọba abẹhẹ eku idani kọ nọ naa. قل do mori bi bi ka mi ka fi ma anta min dikiraha e ho na nyon kai we won to mori ke ku ida ni kono ave ila rabbika muntaha eta ho ye ku ida ni kono na do mori ana ku ida ye won mori do mori akai no na kai إنما علمها عند ربي لا يجديها لوقتها inda rabbi ewonto muri kaya na henini ko iye eku idene ku ihobaade ihobaade he inda rabbi ido muri oya ido muri anabo kina yam oya na ida ido muri oya la yujalliha liwaqtaha illa la yujalliha liwaqtaha illa hu enya na nyonsha oya na eku ihono ihobaade enya na nyonsha fe ho fa dɔw sɔ ɔtɔ hɛ kiri ama ɔba ahe ebe ibo omuri hi and omuri ɔsɔ ɔtɔ hɛ ɛnyɛ ɔno soso ɛnyɛ mɛlɛkɔ no soso ɛnyɛ nibio no soso ɛnyɛ ntɔ no soso omuri ɔnyɛ gɛnɛgɛnɛ ɔyɛ iye ɔno ɔba ahe السماوات والأرض omiri kiri ku ide ni kono fakula fi samawati wal ardi orata ini samu retesu fakula awa samawati wal ardi orata ye samu retesu omerata ye samu retesu abo merata ye samu retesu de so rata hadirenyi de so rata ye sono birenyi fakula fi samawati wal ardi omiri ko orata ye samu retesu ọmọ ẹsẹ ìrata wọn nsọ mọ yìí kà sábà nìka yẹ ẹkọ yìí hàn náà ẹkọ yìí ní kàkà sábà nù wata yẹ dọọna dọọha kàkàrà dọọna etí sọ nù wata dọọna ẹnẹ ha kàkàrà dọọna ọmọ yìí yẹ ìdá sàmáwò ìdá sàmáwò nfàtàrà wà ìdá kàwákì ntàfàrà wà ìdá bẹ́ẹ̀rù fòjìrò idha samaa infatarat omori kɔde kpe ne kaka sama yɔ infatarat ɔba ha kakara. la ilaha illallah wa idha alkawakib intatharat ɔba de kpe ne kaka alkawakib sokoto yɛtɛ de suba yɛtɛ. láti tó mú nínú ìsìn. wa idha albiharu fujjirat. ọ̀dọ̀ ɛyɛ kaka abi nyabanyabanye fo jirat dɛɛba dɛ dɛɛba no se yiwa dɛɛba dɛ omori ka marajal bahara eh, yaltaqiya bainahuma sabon la yabghiya marajal bahara ni yaltaqiyani barzakhun la yabghiyani omori o menyi enyoku wiki nyoku banano lọ́mọrí nẹ́ẹ̀nù kàní lónìí ní ẹnẹ́ ẹ̀bà máa nọ iye báyá máa wọ àyẹ́ lọ́wọ́ àgbẹ̀ àmọ́ ẹ̀lẹ́ bá gà wọ ọ̀sọ́rọ̀ dàwọn nọ́ọ̀sì lọ́mọrí kìbẹ̀ iná òun bá zà fún dányé ègù yìí ẹ̀gẹ̀ ẹ̀há mene na ne inya na ano ɔbɔ kahi ne ɛna ɛwa na ano ada na ana ɛwa na ano kahi na ana ba na ano wɛrɛ banyɛ ɔmɔ ni yini da kaw kenyi ɛwa e jɔbɔ ɛwa e ɔbɔ ajapuna kana nifa ama nkata ni ama mɛ mu awɔ efi kia otu ni sɔ kana mu ɔmɔ bi fɔ na dánù sí ìwọ́ dánù sí ọ̀rọ̀ rà òkàtà òmòrí ọ̀nà òmòrí sí mọ́sán kẹsọ́kà iná sàásọ́ àfẹ́gbẹ̀rẹ̀ dọ̀mòrí ṣọ́kànà kò ó sí dọ́sọ́kà kánà fáwọn kẹgbẹ̀rẹ̀ wọn ní dẹ́gbẹ̀rẹ̀ wọn then abinyina sọ ẹ ẹ yà bá kúrẹ́ wọn abinyina sọ ẹ pìtì ẹ yà bá kúrẹ́ wọn dòdì tó yọrọ rà bẹ́ẹ̀ bá gẹ́ dàbírí sẹ́yìn dàbírí sọ́tẹ́ dòbẹ̀rẹ̀ yìí láti ọ̀tọ́ mú yìí wọ́n ìlànà pé ìjọ àrẹ́mà ní ìdẹ̀ ìṣọ́sọ́tù takwí ọmọrí kàyé ìdẹ̀ ṣamsokò wèrọ́t wọ́n ìdẹ̀ nùjọ́mù kẹdẹ̀rẹ́t wọ́n ìdẹ̀ ìdìbàlù sùjìrọ́t wọ́n ìdẹ̀ ìṣẹ́rù ọ̀tẹ̀lẹ́t wọ́n ìdẹ̀ òhúṣù ṣìrọ́t wọ́n ìdẹ̀ ìbẹ̀hàrù sùjìrọ́t ìdẹ̀ ṣamsokò wèrọ́t ọmọrí kọjá pé ní ìkàkà àṣàmsù ọ̀ọ̀yìn n'aka amekara abụọ etuhu ya ndị ọta ya n'ịta abụọ dozi na onye te adesọ ni wọlika ọyị ọnụ ọba ihu ni eti na ọba ihu eti ise nọ na adụdọ mmiri ihe nsọ mmiri ere kano ikonyi ọba ihu eti ise andọ ma na nkae wa ịza nnudu mụ nkadara ọdọ kwe ne kaka anujum ọzọ mẹnẹ nkadara etu ya mbọ nere ta bẹẹ ya sokoto ba tẹtẹ bẹẹ ya dé eku ìdèmí wọ́n ìdọ̀ jìbàlù so yíra ọdọ kwe ne kaka jìbàlù ataba so yíra dé wọ́n hó lọ́yà dọ́ọ̀hó dọ́ọ̀tò òhun ní rúùtàn òhun ní hẹ̀tàn ɛɛde kaba adae lɛsorɛson akaba inekɔ ikiama ɔdae lɛsorɛson dɔɔto ho ne nɛtɛ ɛzɔ nwɛtɛ nanava dɔɔto ɔɔto do nema hena do seri gurugu sɔntɔn mo ni nyi ɔnɔ ɔba abɛhɛ ini ìdí inú omori ẹ̀kẹ́kẹ́ ìdá zòlùsílẹ̀ tẹ̀lé àrùdò zòlùsàlà wà àkàràjá tẹ̀lé àrùdò àkọọ́là wàkọ́ọ́là ìsànù màálà yàwùmá ìdí tó àdìsù àkàbàrà. ìdá zòlùsílẹ̀ bí a nara bàkà wàhálà ìdá zòlùsílẹ̀ tẹ̀lé àrùdò zòlùsàlà omori ọkọ̀ dẹ́kun náà kẹ́ etis ọba dàzí

eh dai ina he this never hear that ina he dai azi ne fati da dai da nyango this to gugu hete matuntun mu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam umuri abaya ibakunzi umuri na wabaya domuri akaka wa idha al-isharu utila Ọ ilé kẹ̀kẹ́ alìṣáà ìrànkúmi náà yìí ni ẹni ìyẹ ẹmẹ́ranẹ́ra àwọn ní owó ẹ̀hó isugu ọ̀rọ̀ ìdí dalabawa omorikọ ọ̀dọ̀kọ́ ilé kẹ̀kẹ́ yìí kọ ya bẹ̀rẹ̀ ẹ̀kọ́kọ́ ẹ̀rọ àkókò anyị ya ina nkata na na ọmọ ní kọjá pé ní ẹ̀ka yẹ oṣù pinna bí dídídídí ó ṣẹ̀rọ tẹ̀sí ìrọ ní àlùmọ́rọ́ ajẹ́nsì ọ̀ ọkọ̀ ó ṣẹ̀rọ tí ìrọ ọdẹ pé ní àkàrà àwọn ọ̀rọ̀ ayẹ tẹ̀ ní sílẹ̀ tẹ̀. àmọ́ àlùkòtòbí ọkọ̀ yẹ ó ṣẹ̀rọ tó náà nàn ọmọ ìka tíṣu panya bí ẹni ìdílídí ẹni tíṣu pinna èyí ọ̀nì tínúmí ọ̀nì tàbíṣu pọ́nmù ọ̀nyẹ́wọ́ bàbá mi bí nzè bá kẹ iná wò hẹ́n náyà wọ̀ dẹ́ bá kẹ tọ́ àyà. wọ́n yìí bẹ́ẹ̀ hàrọ̀ sọ jẹ́ra ọmọ nítorí ọjọ́ pé ní kẹ̀kẹ́ yìí ìyẹ́bányẹ́bányẹ́ tó dìrọ́t ẹ̀kí sọ dìrọ́t tọ́sí ìrọ̀ ọ̀dá yìí sọ dìrọ́t dẹ́ka ọ̀rẹ́ jẹ́ ifo dìrọ́t kàtó ọmọ nítorí ọjọ́ pé ní kẹ̀kẹ́ yìí dẹ́ka ọ̀rẹ́ jẹ́ ifo dìrọ́t dẹ́ka ọ̀rẹ́ jẹ́ ifo bí alkutubi dọ́là so jìrọ tọ́nà nàánì bá na so jìrọ bá mi mi ha yìí wúdà wọn kàyé kàyé táyé mi anaba sokoto ibi yẹn yà sokoto yìí na sokoto na anyahẹ náà dà bọ́ọ̀lù dọ̀mọ́rí tọ́ka náà kò dé yín ọ̀nà ọ̀dọ̀ ọ̀bàlẹ̀ ẹ̀rọ ọ̀bàlẹ̀ àmì slọ́tún tó mú nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ ní afárika anábà muhammad sallallahu ọba dẹ̀ ké ní okú ọ̀ka yẹn mọ́ ò sẹ́rẹ̀ ọ̀ka sí ní okú káyọ̀ náà àwọn ọ̀sẹ̀ kẹsàn án máa ń sẹ́rẹ̀ ń ké ní okú ẹ̀sọ́ ọ̀ka yẹn dọ́kẹ́ òní ní èrè ké ní ọ̀dẹ̀ ní otu píkì àmà ẹ̀rọ àhàrà èwù ní èrè ké ní ọ̀dọ̀ ọ̀hà otu píkì àmà fáwọn àrẹ́rà yìí If we are not wòrí ní or ọ̀nà ọ̀dọ́kọ̀ ẹ̀rọta ọ̀rọta ìsámọ̀ rẹ̀ not making sámọ̀ ni In ìfọ́tara dọ́ha kàkàrà ọha kàkà mórí àhàfà àkà yọ ọmọ àtọ́sẹ̀ kọ́kù sàmà òbẹ̀rù sàmà ọ̀nà zìlàlmàlà ìkàtù tàǹzìlà sámọ̀ bá ha kàkàrà ẹnẹ́kùn ìhànà sábà kàkà náà ní pàpà ọdịka ọha kakara yi malaiku ne na-echi ete obi malaika na-echi ete láti ọ̀tọ́ mú nínú alábàáyí sí kọ̀sá àyẹ́jú ọ̀sá anáwà mẹ́rin sáàmà inú sọ́tù tẹ̀kù ìrànmọ́ ọ̀yà wà sama sàmà òkú ṣe tọ́ òmòríkọ̀ tẹ̀kù ní kàkà yìí aláàsí sáàmà kó rọ̀ yà lè gbé bá ọ̀sọ́tún tó rí mi lọ́dọ̀ yẹn bẹ́ẹ̀ wà kánikayé ọ̀rẹ́ mi ń ṣe kọ́ kánábà yàrá sámà ọ̀yẹ́ àkàkàrà sámà ni wọ́n kayé ọba àná dọ́ọ̀nà máa ń sámà ọ̀hún yẹn bà iṣẹ́ òrìrì kyẹ́ bà àbí etí sọ mẹ́rẹ́ bà àná dọ́ọ̀ ọba ọ̀nà máa ń ní etí sọ ọ̀hún yẹn bà iṣẹ́ òrìrì mà jí bà títà ọba náà mo rí àkánikayé wàkùn láti sàmáwá àti wọn lọ àrùn sakulat fi samawati wal ard kìrè ire ìdẹ́ni kọ́nà ire ọ̀mì nínú ẹ̀kọ́ aráfa ìsámọ̀ òrètè èsù bára fa yẹ́mì ní kí ìsámọ̀ òrètè èsù owó mọ̀ mọ̀ ní àṣà ìka yá ayọ̀ náà ìtẹ́kù rọ́bà kún iná zalzala ta sáàtì ṣe ọ̀nà àwìn. ọmọdé ọ̀hẹ́ ọ̀rọ̀ ìtẹ́kù rọ́bà kún yẹ́wọ̀n ọmọdé ọ̀hún ni iná zalzala ta sáàtì ìpàdé ìdẹ́kù ìdẹ́nikù ṣe ọ̀nà àwìn ìdẹ́ do wara mu batena nan do muri akani kai amma yatafaaluna anin nabayil azim se ni bede husani da se husire se husaini pan anin nabayil azim ine nu babanyo na ni bebe na husaini enu be ku kiyama enu be ku ibene ku omori kinu enu babanyo be omori esi ye kamira ya hore ekwe kama omori na baba ya ina kwe kama amen ọmọ nínú wa bá ilé pé yẹn náà ọmọ nínú wa bá ilé pé yẹn náà ẹ̀mí ẹ̀mí ẹ̀mí bákàtí rọ̀bánà àtìnà ìdúnìà hasanatan wọ́fìl àkírọ̀tì hasanatan وقنا عذاب النار آمين آمين فكلت في السماوات والأرض يسألونك كأنك هفج عنها أتيكم إلا بغتة أيضا الكرام فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة فقلت في السماوات والأرض eki idaniku ireya ni bana rata isaba orete sitan ti sede isaba orete lati atikum illa bagtatan ọba abẹ baba hure ehi onini omorika ọba abe ebi ọba abẹ bẹẹ kúrò èdè lóun náà ti káyé báwọn adéyìn báwọn isu ọlọrọ rẹ isu ní kìkọ ya ọrọ ọrọ bẹẹ náà kúrò èdè ọrọ ọrọ bẹẹ náà kúrò èdè lóun wọn náà kọ ọmọ pẹtẹ àná sọ ọmọ kàbáyé

láti ọ̀tọ́ mọ̀ ní. látàtí kòmí ńlá bá tẹ̀tẹ̀ ọmọdéki ìdánikú ìkì kò yọ ni ìdánikú dúdú yọ ni anáwó akọ àbá ìpẹ́tẹ́ ìwúni kùtà yọ ni látàtí kòmí ńlá bá tẹ̀tẹ̀ asigiri ọba báwa kúrẹ́ yìí. يسألونك كأنك حفي عنها يسألونك كأنك حفي عنها أي أهي وانتو مريوسي إن بيكو إذا كونك يبابي كأنك حفي عنها أصلاً كيو أمي أمي هسيبورو أولو نومري ورا هي يبابي أصلاً كيو أمي هسيبورو ورا هي قل إنما عند الله ẹ̀wọ́n mọ̀rí káíwà káí ọ̀yìn yẹ ẹkú ìdẹ́nikọ́ náà yọba àmì ìdó mọ̀rí ọ̀yà mi. wọ́lákì náà sára náà sí láyé alamọ́n àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ní báyọ̀ ẹ̀nẹ́ yẹ ká ní ẹ̀yìn ẹ̀yà mi. wúlẹ̀ náà wà báyà ẹ̀yìn náà. sọ̀dọ̀tà lọ́ọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ اللهم ارنا الحق حقا ان انا لا فتاه láti ọjọ́ orí mi bí máa ẹ̀kùnmá bá dúró ẹ̀tẹ́ ramadan fún ẹ̀mí yá mi àwọn yẹn yìí ẹ̀wọ́ yìí nà ọmọ ní ọ̀nà ìsìlẹ̀ ilẹ̀fẹ̀ kádìrì àwọn èyí àná don tó mú rí kẹta sallallahu alaihi wasallam ó kẹ́ ní ìṣọ́ iné kú ìkì ìkò iní ẹ̀ẹ́dẹ̀rẹ̀ mẹ́ẹ̀wó ìyẹ ramadan ọ̀dẹ̀rẹ̀ mẹ́kọ̀ ẹ̀ẹ́wó ìyẹ ramadan yìí ní ìṣọ́ iné kú ìkì ìkà iná ẹ̀wọ́ dọ̀rọ̀ náà iné kú ìkì ìkà náà twenty one twenty three twenty five twenty seven twenty nine. bàtí òtún mú rí mi. oní ẹ̀rọ ẹ̀rọ wà ìràwọ̀ ni ìràwọ̀ ní àrà ńlá dọ̀tọ̀ ìràwọ̀ kú ìròwú inú rọ̀mọ̀dá. anyị waya ka láfíà wà mánà ìjánà ọ̀ ẹ̀rì láfíà wà mánà ìjánà ire ya ŋun ya ɔbi wo ya wɔnyu katɔ nabi ni wàhɔ yi wɔ wɔnyu ire wa agye mu ire wɔn ni ahona nan si mɛ ŋɔrɔ si mɛ ŋɔrɔ sɔɔla tɛrɛ aso wo fo na jaabi wa ayi sɛlɛ agbe awo wɔ amayi dɛ ko ɛna wɔ kesi lɛ ilẹ to kadiri oníṣẹ́ ẹgbẹ́ kìí ṣe amahẹkẹ náà náà kà náà lùsùmí lè yín mahẹkẹ omorikì náà ọlọ́wọ́ ìṣe ọmọ ọmọ mi ìṣe ọmọ náà wàá wá ṣe làwọn àjẹ ló sì tó wọn lùwẹ̀ ọ̀bọ zámẹ̀wá o iye ọ̀yẹ́kùrẹ́ ni ọkọ́rọ́ náà òbí dé mẹ́ lùrọ̀ inú mọ̀ ọ̀bọ ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà lùmọ̀ sówó lè lò siesta kailula do so ina kan zuhur ore asu wa ko zuhur do eh, na hoto ara ada ka to ara ada ka ba wa hoto wata ne aban mo nwe si tinye nwi era ho ho no ne bigure ke puno no muri oyo kata wa ko eke ona eke do dipire wa dipire yo mori inire ha o ri de mi kwa do nyinafila do madua do kalkoran wàá wọn dàrí ẹwọn do mori rà ọ dẹwọrẹ bẹ kọ ezi ese kú ẹkúrẹ ma kú ọ nyinafila rà ọ kú ọ nyita àjò dúdú fún abẹ́mẹ́ dúwà nù wọ́n mọ̀ ẹgbẹ́ mẹ́rẹ́ àhà ní lọ́fẹ̀ẹ́ tó mọ̀ kò mọ́ ọ́ dẹ̀ ẹni sọ pàyí wọ́n mú rí ọ̀nà múrí ọ̀dọ̀ ìrìnyẹ́ náà máa mọ̀ ọmọ ọ̀dẹ̀ náà ka àdúrà àgbà náà lè lẹ́kùn kábírì náà ni wọ́n mú mi rẹ̀ yín iná mọ́ni sọ́bọ̀ náà tún ní a ìka ìrànwọ́n ara ìrànwọ́n ìrànwọ́n ara bàá máa fọ́ àdúrà sí tánà ẹ̀hún lórí ètè yẹn mú yọ ẹ̀kọ́ ọ̀sọ́nù ọ̀nù rẹ̀ nyìrì àná ayé ọ̀yọ́ mú kọ́rọ̀ iná dè kàwọ́ mẹ́ni ẹ̀kọ́ olóòtú slatu nto muri ni dime kama kai na kai obo sho muri yawa ni ile latu kadiri ile na na ai yawa ni wewe latu nto muri ni ọ̀rọ̀ mi lè lẹ́tù kẹ́dìrì ní ẹbá ọ̀hún èdè ẹbá ẹni ẹni kàkọ́ mi lẹ́yìn ni mẹ́yà ni lẹ́sẹ̀ rẹ̀ rẹ̀ láti ohun tó mú nínú ìsúnmọ̀ ọ̀sẹ̀ rẹ̀ lè rọ́rọ́ ẹ̀rọ sàásà ìsúnmọ̀ sí lọ́ọ̀bì èyí yẹn mú rẹ̀ ka ẹ̀tọ́rà lẹ́bùn bí èyí rẹ̀ ka yín lẹ́tẹ́ ìlú polo olùrẹ̀kẹ́ tọ́rà lẹ́bùn wọ́n ẹ̀kọ́ ìlẹ́bùn láti ọ̀tọ́ ọmọdé yìí ẹsọ yọ bìka ẹni ẹbìrẹ ẹnwẹ ẹnyẹrẹ yìí yìí rẹ abalama bá húra yìnyín yìí ẹnu rẹ dẹ ọ̀bìnyẹrẹ anyisamẹ ọkànyìn ọkànyìn omori ọba ìgbọdọ omori ọna mú ha ìgbọdọ múmọ ọbọtọ bèbè omori ọna mú kógo ọlọrọ ramadan nínú òbí ya yìí mẹhẹ òbí ya yìí mẹhẹ òbí ya mẹhẹ ní láfíà òbí ya yìí mẹhẹ bí a ní ńwọrọ ní ìzè òbí ya yìí mẹhẹ bí a ní ìnáni bí ní oyún tẹ̀yìn اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه سفتك انت جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه وصل خذلان من أراد أن يخضلنا عليه وجعل سوء من أراد بسوء آيدنا عليه ولا يهيق المكر سجيه إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذته وهي ظالمة إن أخذ ظالم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي